Galatia orí karùn-ún. Irú òmìnira yìí ni a ní. Kristi ti sọ wá di òmìnira. Ẹ dúró nínú rẹ̀. Kí ẹ má sì tún gbé àjàgà ẹrú kọ́rùn mọ́. Èmi Pọ́ọ̀lù ni mo wí fún yín pé bí ẹ bá kọlà, Kristi kò ṣe yín ní àǹfààní kankan. Mo tún wí pé gbogbo ẹni tí a bá kọ nílà di ajigbèsè. Ó ní láti pa gbogbo òfin mọ́ ẹ ti ya ara yín kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ ìdáláre nípa òfin ẹ ti yapa kúrò ní ọ̀nà oore ọ̀fẹ́ ṣùgbọ́n ní tiwa nípasẹ̀ ẹ̀mí ni a ń retí ìdáláre nípa ìgbàgbọ́ nítorí ọ̀ràn pé a kọlà tàbí a kò kọlà kò jẹ́ nǹkan kan fún àwọn tí ó wà nínú Kristi Jésù ohun tí ó ṣe kókó ni ìgbàgbọ́ tí ó ń ṣiṣẹ́ nípa ìfẹ́ ẹ ti ń sáré ìje dáradára bọ̀ ta ni kò jẹ́ kí ẹ gba òtítọ́ mọ́ ìyípadà ọkàn yín kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run tí ó pè yín. ìwúkàrà díẹ̀ ní mú kí gbogbo ìyẹ̀fun wú sókè. mo ní ìdánilójú nínú Olúwa pé ẹ kò ní ní ọkàn mìíràn ṣùgbọ́n ẹni tí ó ń yọ yín lẹ́nu yóò gba ìdájọ́ Ọlọ́run ẹni yòówù kí ó jẹ́ ara tí ó bá jẹ́ pé ìwàásù pé kí ènìyàn kọlà ni mò ń wà kí ló dé tí wọ́n fi ń ṣe inúnibíni sí mi ǹjẹ́ a ti mú ohun ìkọ̀sẹ̀ àgbélébù Kristi kúrò ìbá wù mí kí àwọn tí ó ń yọ lẹ́nu kúkú gé ara wọn sọnù pátápátá òmìnira ni a pè yín sí ẹ̀yin ará ṣùgbọ́n kí ẹ má ṣe lo òmìnira yín fún ìtẹ́lọ́rùn ara yín ìfẹ́ ni kí ẹ máa fi ran ara yín lọ́wọ́ nítorí gbólóhùn kan kó gbogbo òfin já èyí ni pé. fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ. ṣùgbọ́n bí ẹ bá ń bá ara yín jà tí ẹ ń bu ara yín sán ẹ ṣọ́ra kí ẹ má bàa pa ara yín run ṣùgbọ́n mò ń sọ fún yín pé kí ẹ jẹ́ kí ẹ̀mí máa darí ìgbé ayé yín tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ kò ní mú ìfẹ́kùfẹ́ ara ṣẹ nítorí ohun tí ara ń fẹ́ lòdì sí àwọn nǹkan ti ẹ̀mí. E bẹ́ẹ̀ sì ni ohun tí ẹ̀mí ń fẹ́ lòdì sí àwọn nǹkan ti ara ẹ̀mí àti ara lòdì sí ara wọn àyọrísí rẹ̀ ni pé ẹ kì í lè ṣe àwọn ohun tí ó wù yín láti ṣe bí ẹ̀mí bá ń darí yín ẹ kò sí lábẹ́ òfin àwọn iṣẹ́ ara farahàn gbangba àwọn ni àgbèrè ìwà èérí wọ̀bìà ìbọrìṣà oṣó odì yíyàn ìjà owú jíjẹ ìrúnú ọ̀kánjúwà ìyapa rìkísí inú burúkú ìmutípara àríyá àwọn ọ̀mùtí àti irú nǹkan bẹ́ẹ̀ ohun tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ ni mo tún sọ fún yín pé àwọn tí ó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò ní jogún ìjọba Ọlọ́run ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà sùúrù àánú iṣẹ́ rere ìṣòtítọ́ ìwà pẹ̀lẹ́ ìsẹ́ra ẹni kò sí òfin kan tí ó lòdì sí irú nǹkan báwọn yìí àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan àwọn nǹkan ti ara mọ́ àgbélébù pẹ̀lú ìfẹ́kùfẹ́ àti ìgbádùn ara bí a bá wà láàyè nípa ẹ̀mí ẹ jẹ́ kí a máa gbé ìgbé ayé ti ẹ̀mí ẹ má jẹ́ kí a máa ṣe ògo asán kí a má máa rú ìjà sókè láàrin ara wa kí a má sì máa jowú ara wa.